àkọ́rí wáàsí náà ni kíkó ọrọ̀ jọ àti níná rẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù ìwòye ìnáwó ẹ̀sìn ìsìláàmù olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà ọ̀jọ̀gbọ́n tajudeen yusuf tí í ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga university of lagos tí ó tún jẹ́ ààrẹ institute of islamic finance professionals ní ilẹ̀ nàìjíríà sọ̀rọ̀ lórí òkodoro ọ̀rọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àgbáyé ló ń la àkókò ìpọ́njú ọrọ̀ ajé kọjá lẹ́yìn tó sì jẹ́ pé orílẹ̀ nàìjíríà ìbá ti da jù báyìí lọ tí àwọn ọmọ nàìjíríà bá lè máa ṣàkóso àwọn ohun èlò tí arọwọ́ rẹ̀ àti ohun àdáyébá ní orílẹ̀-èdè yìí nígbàtí ọ̀jọ̀gbọ́n náà ń dá àwọn ìṣòro ọrọ̀ ajé àti òṣì tó wà nílẹ̀ yìí lẹ́bi pẹ̀lú ìpèníjà tí à ń dojúkọ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní láti padà sínú ètò ọ̀gbìn kí wọ́n sì jẹ́ ó wà nínú ìrònú wọn wípé àwọn á borí ìpèníjà náà. sọ ni pé ọ̀nà àti kó ọ̀rọ̀ jọ àti ọ̀nà àti náwó kó wà níbàámu pẹ̀lú òfin ọlọ́run a nídìí ká jalè ọlọ́run tó dá wa ó ní nǹkan tóun ò bá fún wa òun ò ní bí wa so kí la wá ń jalè fún so mò ń sọ pé àwọn ọ̀nà tá a lè gbà fi kó ọ̀rọ̀ jọ pọ̀ ọlọ́run ò dẹ̀ dá wa lólòṣì. nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ alága ìgbìmọ̀ wáàsí ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó máa ń wáyé nínú oṣù ramadan ti mọ́ṣáláṣí jímọ̀ ìjẹ̀bú-òde alhaji abiodun olúbàjò ló ti sọ wípé wáàsí náà pẹ̀lú ọ̀nà ìrànwọ́ tí àwọn mùsùlùmí ìjẹ̀bú-òde fi dá sí ìlera ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí pàápàá jùlọ lásìkò oṣù ramadan yìí. àsìkò yìí gan-an ni ọlọ́run sọ alukuran so gbogbo ibi tó bá ti ń pọ́n Quran lè tó ń ṣiṣẹ́ Quran tó ń kà tó ń ṣe ọlọ́run níwọ̀n àwọn fẹ́ ká máa lọ síbẹ̀ ká lọ máa gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi àwa sípò ní Ìjẹ̀bú Òde Muslim Community ó ti wá di dandan fáwọn náà káwọn náà lè ṣe irú ètò báyìí láti lè jẹ́ káwọn èèyàn wa náà ní àǹfààní àti gbọ́ bí nǹkan ṣe ń lọ láàrin àgbáyé nígbàtí ìmáàmù àgbà ti mọ́ṣáláṣí Jímọ̀ Ìjẹ̀bú Òde Alhaji Muftau Àyàn Bádéjọ ń fẹ̀mí ìmoore rẹ̀ hàn fún àwọn àlejò tí wọ́n péjú pésẹ̀ síbi wáàsí ọ̀hún wọ́n ní tí ẹnìkankan wa bá lè máa fi ìbẹ̀rù Ọlọ́run sí kókó ọ̀rọ̀ jọ àti níná rẹ̀ ó dájú ṣáká wípé àwọn agbègbè wa yóò dára. bá a ṣe ń kówó jọ lọ́nà tí halal àti bí èèyàn ṣe ń kówó jọ lọ́nà haram èyí tó ti dájú nínú ẹ̀ tí Ọlọ́run fọwọ́ sí ni pé ká kówó jọ lọ́nà halal bá sì tún máa ná ká sí ọ̀nà halal ọ̀pọ̀lọpọ̀ láwọn tí wọ́n náwó láwọn èèyàn wa wọ́n à ń ṣàánú wọ́n dẹ̀ kí ń rántí pé ọjọ́ kan ń bọ̀ tó máa lọ bá Ọlọ́run bá pàdé owó tá a bá ní láyé ètò àbí ṣẹ̀sìn nú ẹ̀ fọ́sọ̀dọ̀ Ọlọ́run òun náà ní tiwa àtọ̀tà bá rà létà bá kọ́ máa fi gbogbo ẹ̀ lẹ̀ ohun tó da fọ́pọ̀lọpọ̀ láti máa ṣe ni wípé ẹni tó ní kó bùn ẹni tí ò ní. nínú ìmọrírì ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn àlejò pàtàkì fún ti ọjọ́ náà lẹ́yìn tí alága ìjọba ìbílẹ̀ ìjẹ̀bú wà lára wọn babatunde emiola gazal wọ́n gbé òṣùbà káre láyé fún àwọn tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò ọ̀hún lẹ́yìn tí wọ́n sì tún fi kún un pé àkọ́rí ọ̀hún tí olùdánilẹ́kọ̀ọ́ gbéyẹ̀wò ohun tó bá ìgbà mu ni àwọn lórúkọ lórúkọ ọba àti ìjòyè àti ọ̀tọ̀kùlú ìlú ni ó péjú pésẹ̀ síbi wáàsí ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó máa ń wáyé ní mọ́ṣáláṣí Jímọ̀ ti ìlú Ìjẹ̀bú-Òde léyìí tí àwọn ọ̀mọ̀ràn tó lámìlaka nínú ẹ̀sìn mùsùlùmí náà gbẹ̀yìn níbẹ̀.